ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run. glory be to God in the highest. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run. glory be to God in the highest dádì mọ́mì tó ń gbọ́ mi lówùúrọ̀ yìí. dádì mọ́mì listen to me this morning. mo tún sọ fún ọ pé ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run. say once again glory be to God in the highest. bá mi sọ pé ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run. help me to say glory be to God in the highest. ọlọ́run ayérayé o. everlasting God. àpáta ìgbàlá wa. the rock of our salvation. a gbé yín ga yìí. we exalt you this morning. a sọ wípé ẹ ṣé o. we say thank you. a dúpẹ́ fún oore ọ̀fẹ́ tó fi fún wa. thank you for the grace given to us. a dúpẹ́ fún àánú tí thank you for the mercy we've obtained. a sọ wípé ẹ we say thank thank you. o tún kà wáyé láti oṣù tuntun. you count us worthy to see another day. Olúwa gba ọpẹ́ wa. God accept our thanks. Christian ọmọ Ọlọ́run gba ìyẹn wa. Christ the son of God accept our thanks. a yìn ọ́ lórí gbogbo àwọn tó ń gbọ́ wa. over our listeners. o ní alàyè ni ó máa yìn ọ́. said the living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 doing. a fẹ́ rí ní ọ̀nà ìwòsàn. we want to see you in the miracle. a fẹ́ rí ní ọ̀nà ìṣẹ́gun. want to see you in the victorious way. olùẹ̀fì ara yín hàn. Lord manifest ti gbọ́. thank you because you heard us. ògo ni fún orúkọ yín. to your name. Jésù Kristi Olúwa wa. Jesus name our Lord. Amen. Amen. Dádì mọ́mì tó ń gbọ́ mi lówùúrọ̀ yìí. Dádì listen to me this morning. Mo kí wa pé a kú oṣù tuntun. I greet us happy new month. Lórúkọ Jésù yóò dára fún wa o. In Jesus name it shall be well with us. Mo gba Ọlọ́run gbọ́ wípé. I believe in God that. Ó wà ní ìhà rẹ. He on your side. Mo gba Ọlọ́run gbọ́ pé. I believe in God that. Ó wà ní ìhà mi. He on my side. Ìbámu ṣe pé Olúwa tó wà nípa tiwa. If not the Lord that is on our side. Kí ni ọ̀tá ìbáṣelẹ̀ máa wí nísinsìnyí? What will enemy will have been saying by now. Mo fẹ́ kó ju ọwọ́ rẹ sí ọba àwọn ọba. I want you to wave your hands to the king of. Bí a ti ń yin fún àdúrà oṣù tuntun yìí. As we are praising him for the new month prayer. Torí èyí ni àdúrà fún oṣù tuntun oṣù kẹrin. Because this is the prayer for new month the month of April. Gbogbo ẹ̀yin tí Olúwa dá sí láti rí oṣù yìí. Everyone that the Lord has appeared to witness. Bí ọwọ́ rẹ sókè láti yin ọba àwọn ọba. Lift up your hands to praise the king of kings. Bá mi jù sí sọ fún kó ṣeun. Help me to wave it to him that thank you. Bó o ti ń ju ọwọ́ yẹn. As you are waving your hand. Bá mi la ẹnu rẹ kó yìn. Help me to open your mouth and praise him. Sọ dídára rẹ̀. Talk about his goodness. Sọ nípa ohun tó ti ṣe fún ọ. Talk about what he has done for you. Fi ọkàn ìmoore hàn fún un. Show a grateful heart to him. Yìn lówùúrọ̀ yìí. Praise him to small. Wá kí ló dé lè kọrin ọpẹ́ sí i. Why can't you sing a song of thanksgiving? Wá orin kan kó kọ sí Ọlọ́run. Look for a song to sing to God. Àwọn tó dá sí ló yege. it is those that is spared that they are free. àwọn tó wà láyé lóyìn. it is those that are alive that praise him. olúwa ó ṣeun o. thank you lord. bí oṣù tó kọjá ti ní agbára tó. as powerful and tough last month was. oṣù yẹn ò gbé ọmọ. that month did not swallow you. àti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni tó lágbára ti ń ṣẹlẹ̀. right from the beginning of this year something that is grateful powerful is happening. ṣùgbọ́n kò borí rẹ o. but it did not overcome you. ìjíjà lójúsùn mẹ́ta àkọ́kọ́ náà lóye. there was storm in the first three months of this year. kò ìjì yẹn ò dẹ̀ gbé ọ lọ. and the storm did not swallow you. ọlọ́run mà ní. it is God. kì í ṣe ènìyàn. it's not man. ẹ̀yin ènìyàn ọlọ́run. people called. ọmọ ọlọ́run. brethren. bá mi gbé ọkàn mọ́rẹ́ sí ọlọ́run. help me to lift up the grateful heart to God. bá mi kọrin sí. and sing a song to him. sọ fún kó ṣeun. say thank him. sọ fún kó ṣeun. thank him. sọ fún kó ṣeun. thank him. alátìlẹ́yìn wa. he is our supporter. olóore ọ̀fẹ́. he is a most gracious God. aláàánú. he is a merciful God. oníyọnu jùlọ. he is merciful God. aláàbò wa. he is our protector. olùpèsè wa. he is our provider. alátìlẹ́yìn wa. he is our supporter. òpó tó gbé ayé wa ró. the pillar that holds our our life. a sọ wípé ẹ ṣé o. we say thank you. a sọ wípé ẹ ṣé o. we say thank you. ohun tó ṣe wa ó jù wá ohun tó jù wá ò ṣe wá ẹ ṣé ọlọ́run mi mo dúpẹ́ a dúpẹ́ o ẹ ṣé. olúwa ò ṣe wá ẹ ṣé ọlọ́run àwa dúpẹ́ àfi tí a bá yàrá ìmoore ọmọ láṣọ pé ọlọ́run ò ṣe tó àfi tí a bá yàrá ìmoore ọmọ ó ṣeun o bàbá ṣe púpọ̀ mami tó ń gbọ́ mi. daddy mommy listen to me. ó yẹ kó mọ̀ ti yin ọlọ́run jù báyìí lọ. you need to know how to praise God more than this. ǹjẹ́ wọn pé àwọn kan jí sínú oṣù tó kọjá àwọn ò dẹ̀ bá oṣù yẹn jáde kúrò ní oṣù náà. you know that some people that they work to last month but they did not come out from that last oh, month. ó ogun coronavirus ò gbé ọ lọ. the battle of coronavirus did not take you away. fúnra rẹ ló ń kóratín ara wọn ò kóratín rẹ síbì kan. by yourself you quarantine yourself nobody quarantine you. o oh, sì dúpẹ́ lọ́wọ́ lánàá. and you did not appreciate God. èmi mọ́re o. I know the goodness sickness of cold. kì í ṣe àìsàn àjàkálẹ̀ àrùn nìyẹn nìkan mọ̀ ló ń jà. it's not only that coronavirus that's all over the world. ọ̀pọ̀ ewu iná ọ̀pọ̀ ewu ojú ọ̀nà ọ̀pọ̀ ewu accident lóríṣiríṣi. there are a lot of dangers fire dangers accident danger all over the world. ó oh, ṣùgbọ́n ọlọ́run ò jẹ́ kí kankan borí èmi àti. but God did not allow to overcome you and harm. Olúwa sọ pé ẹ ṣé o. Lord we say thank you. Ohun tá a sọ náà ni pé ẹ ṣeun. What we say is thank you. Ẹ ṣeun lápálápá lápálápá lápálápá. Ẹ ṣeun lápálápá lápálápá lápálápá. Bàbá àlàmúre. ìyìn mi àti ẹ lórúkọ Jésù. the Lord accept our thanks and praises this morning. kí lolúwa fi rán mi sí ọ yìí. what is it that the Lord sent me to you this month. olúwa ní kí n sọ pé a ó kọrin ìṣẹ́gun. the Lord said I should tell you that we will sing the song of victory. ohun tí jẹ́ àkórí tí oṣù yìí nìyẹn o. that is our topic for this month. a ó kọrin ìṣẹ́gun. we will sing the song of victory. dádì mọ́mì mo wí lórúkọ olúwa. dádì mọ́mì I sing the name of the Lord. ní orúkọ Jésù Kristi Násárẹ́tì. the name of Jesus Christ of Nazareth. pé wàá kọrin ìṣẹ́gun lóṣù yìí. that you will sing the song of victory this month. Mo wí lórúkọ Jésù Kristì. I sing the name of Jesus Christ. Pé màá kọrin ìṣẹ́gun lóṣù yìí. I will sing the song song of praises this month. bí gbogbo ènìyàn bá kọrin ìṣẹ́gun. if no one sing the song of victory. èmi ó kọrin ìṣẹ́gun lóṣù yìí o. I will sing the song of victory this month. sọ pé èmi á kọrin ìṣẹ́gun lóṣù yìí. say I will sing the song of victory this month. olúwa ló sọ. it is the Lord that said it. ohun tó bá dẹ̀ ti wí àwa gbàgbọ́. and whatever he says we believe. torí ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni àti àmín. because his word is yea and amen. kò sí ní tó sọ tó dẹ̀ yí padà. there is nothing that he said and changes. èmi mọ̀ pé èmi ó kọrin ìṣẹ́gun lóṣù yìí. I know that I will sing the song of victory this month. olúwa dẹ̀ ní kí n sọ ọmọ pé wọn náà kọrin ṣẹ́gun. and the Lord said I should tell that you sing the song of victory. ntọ́lùwà bá ti sọ ni ó ṣe. it is whatever the Lord says that he will do. ó ti sọ rí ó dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ rí. he has said it before and has done it. pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ káàkiri. with what is happening. pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ sí ọ. with what is happening to you. pẹ̀lú tó ń ṣẹlẹ̀ nínú ilé rẹ. with what is happening in your house. èyí tó ń ṣẹlẹ̀ nínú ìlú rẹ. all that is happening in your community. èyí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè rẹ. all that is happening in your country. èmi fi ń dá lójú wípé. I'm assuring you that. tó bá lè gbàgbọ́ pẹ̀lú mi. if you can believe with me. pé wàá kọrin ìṣẹ́gun. that you song of victory. wàá kọrin ìṣẹ́gun. you sing the song of victory. àwọn ọmọ Israẹli. the Israelites. nígbà tí wọ́n ń la tó lágbára kọjá. when they were passing through something that is very difficult. wọ́n tilẹ̀ dé ìkórìtà kan tó ní agbára. they even get to a level that is very difficult. wọ́n ń lọ nínú ìrìn àjò wọn. they were going in their journey. wọ́n wá fẹ́ kọjá. and they want to pass over. bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n rí òkú pupa ní iwájú wọn. and they saw red sea before them. bẹ́ẹ̀ dẹ̀ lógun Fáráò náà tó ń bọ̀ lẹ́yìn. and the battle of Pharaoh was at behind them. ọkàn wọn pa mí. their me. Ọkàn wọn pa mi. They were so heard. Oh, ó wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ tí wọ́n rí. they begin to say what they like. Mósè pa wọ́n lẹ́nu mọ́. Moses silenced them. nínú ìwé Exodus orí kẹrìnlá. in the book of Exodus chapter fourteen. ẹ bá mi kẹsẹ̀ kẹtàlá sí kẹrìnlá rẹ̀. from verse thirteen to fourteen. kí ni bíbélì wí. Mósè sì wí fún àwọn ènìyàn náà pé. Mósè wí fún àwọn ènìyàn náà pé. ẹ má bẹ̀rù. ẹ má bẹ̀rù. ẹ dúró jẹ́. ẹ dúró jẹ́. ẹ sì rí ìgbàlà Olúwa. tí yóò fi hàn yín ní òní. oh yes. nítorí àwọn ará Egypt tí ẹ̀yin rí lónìí. ó tá a rí ogun tá a rí lónìí. ẹ̀yin kì yóò sì tún rí wọn mọ́ láíláí. ẹ dúró mà bíbélì wípé Mósè sọ fún àwọn ènìyàn náà pé ogun Egypt tẹ́ ń rí lónìí yìí ẹ̀yin kì yóò sì tó rí wọn mọ́ ǹjẹ́ o mọ̀ pé ogun kan ni àgbáyé wà nù rẹ̀ báyìí. you know that the world, the whole world is in one problem. ó ogun kan ni wọ́n wà nù rẹ̀. they are into a kind of problem. bẹ́ẹ̀ dẹ̀ ni ogun yóò dẹ̀ ní borí wa. and overcome us. Olúwa ní kí n sọ wọ́n pé kó dúró jẹ́. The Lord said I should tell you that you should be still. Gbé ogun tó rí lónìí. That the battle you see today. O kì yóò sì tún rí mọ́. You will see it no more. Kill ẹ̀hẹ́n. Uh ẹ̀yin kì yóò sùn tún rí wọn mọ́ láéláé. láéláé nítorí tí olúwa yóò jà fún yín. olúwa ó jà fún wa. kí ẹ̀yin kí ó sì pa ẹnu yín mọ́. Eh, dádì àti mọ́mì tó ń gbọ́ mi. dádì and mommy listen to me. bọ̀dá àti àǹtí yẹn. brother and sister. mo fẹ́ kó o kàn gba I want you to believe in God. pa ẹnu rẹ mọ́. be still. jẹ́ kí olúwa ṣe tó fẹ́ ṣe. let the Lord do what he want to do. olúwa ló ní agbára lórí ọ̀rọ̀ yìí. there is God that has power over this issue. nígbà tó bá ṣetán láti ṣiṣẹ́ when he ready to do his work. kò sẹ́ni tó lè dí i no one that can delay him. Ebrosheka Alinda ìwé Isaiah wípé. The book of Isaiah says. Olúwa ó tó àkókò fún wa láti ṣiṣẹ́. The Lord it is time for you to perform your work. oh it is time for you to work nínú ìwé Isaiah forty three yẹn ó ní ó tó ó tó àkókò fún ọ láti ṣiṣẹ́. it is time for you to work. ní ọ̀dọ́ bá tó àkókò fún Ọlọ́run láti ṣiṣẹ́. when it is time for God to work. Oh, kò sẹ́ni tó lè dá lọ́wọ́ dúró. there is no one that can stop you. ǹjẹ́ o mọ̀ pé ní ọjọ́ náà. do you know that that time. lẹ́yìn ìgbà tí àwọn ọmọ Israẹli kọjá Òkun Pupa. after the Israelites pass over the Red Sea. tí ó fi ogun wọn ṣègbé. and they perish their own their battle. wọ́n padà kọrin ìṣẹ́gun. they later sing the song let's go to the chapter fifteen. láti ẹsẹ̀ kínní sí ìkẹrin rẹ̀. from verse one to four. kí ni bíbélì wí gan. ìgbà náà ni Mósè àtàwọn ọmọ Ísírẹ́lì kọrin kọrin sí olúwa. wọ́n kọrin sí olúwa. wọ́n sì wí pé èmi ò kọrin sí olúwa. èmi ò kọrin sí olúwa. èyí tí ó pọ̀ lé ògo. ó pọ̀ lé ògo. àti ẹṣin àti ẹlẹ́ṣin ni òun bí ìṣubú sínú òkun. olúwa ni agbára tí ó mi. oh yes. òun sì di ìgbàlà mi. èyí ni ọlọ́run mi. èmi yóò sì fi ìyìn fún un. ọlọ́run ọlọ́run bàbá mi èmi ò gbé e lékè. ológun ni olúwa. ológun ni olúwa. olúwa ni orúkọ rẹ̀. màlẹ́ fara àti ogun rẹ̀ ni ó kú wọnú. ọ̀hún ìwọ̀n nìyí. àwọn ayọ̀ olórí ogun rẹ̀ ni ó sì rì rì. àwọn ayọ̀ olórí ogun àwọn yẹn ni pé àwọn tó jẹ́ pàtàkì ayọ̀ olórí ogun rẹ̀. the captain of the battle. Uh-huh. they were drowned in the sea. ó ó fi wọ́n ṣègbé sínú òkun. and he perished them in the sea. lẹ́yìn ìgbà tó fi ogun Fáráò ṣègbé tán. after he has perished the battle. of Pharaoh. àwọn ọmọ Ísírẹ́lì wa kọrin kọrin ìṣẹ́gun. now sing the song of victory. olúwa ní kí n sọ wọn pé wọn náà kọrin ìṣẹ́gun lóṣù yìí. should tell you that you sing the song of victory. tó bá lè mú Jósáfátì kọrin ìṣẹ́gun lórí ogun Sénákérúbù. if sing the song of Victory over Sennacherib. Oh, ìwọ náà wàá kọrin ìṣẹ́gun. You too will sing the song of victory. Tó bá lè mú Anna kọrin ìṣẹ́gun lórí àgàn. Make Anna to sing the song of victory over barrenness. Ìwọ náà wàá kọrin ìṣẹ́gun. You too will sing the song of victory. Tó bá lè mú Dávidi kọrin ìṣẹ́gun lórí Gòláyàtì. If he can make David to sing the song of victory over Goliath. Ìwọ náà wàá kọrin ìṣẹ́gun. You too will sing the song of victory. Àfi yé mi pé wàá kọrin ìṣẹ́gun. I make to understand that you will sing the song of victory. Nínú oṣù yìí wàá kọrin ìṣẹ́gun. In this month you will sing the song of victory. Orin ìṣẹ́gun máa gba inú rẹ. Song of victory will fill your mouth. Mi ò ní àkókò jù báyìí lọ. I don't have much time that day. Mi ò ní oore ọ̀fẹ́ eléyìí púpọ̀. I don't have grace to preach over this month. ṣùgbọ́n tá a fi rán mi ni pé. But what I'm saying to you is. nínú oṣù yìí wàá kọrin ìṣẹ́gun. In this month you will sing the song of. bóyá lórí tí wọ́n ń là kọjá bí ọlọ́dọ̀ ni. Maybe over what you are passing through as individual. bóyá lórí tí orílẹ̀-èdè ń là kọjá. Or maybe what the nation is passing through. bóyá ojú gbogbo ìlú tilẹ̀ ń là kọjá. Or maybe what the whole world is passing through. bóyá ti ẹbí ará rẹ̀ kan tilẹ̀ ń là kọjá. Or maybe what your family and relatives are passing through. olúwa ní wàá kọrin ìṣẹ́gun lórí ogun náà. the Lord said he will sing the song of victory over the battle. bí ogun náà ti lè wù kó lágbára tó. no matter how difficult or powerful the battle is. olúwa ní kí n sọ fún ọ pé. the Lord said I should tell you that. orin ìṣẹ́gun bẹ́ẹ̀ láti oṣù ilẹ̀nu rẹ o. the song of victory start from your mouth from this month. ó máa mú kí àwọn ọmọ rẹ kọrin ìṣẹ́gun. He will make his children to sing the song of victory. ṣe ọlọ́run ni mo rí rí. I have it is only God that have seen. yóò ní kí wọ́n forin kojú ogun. he will say they should face battle with song. á dẹ̀ forin kojú ogun. and they will face battle with a song. wọ́n á dẹ̀ ṣe ogun náà. and they will overcome the battle. ọlọ́run tí kì í fi àdá ìbọn ọkọ̀ ṣe. the God that the is not mindful of the of the sword of the gun. Tí kì í fi ohun ìjà kankan ṣe. That he did not use any kind of weapon. Láti ṣe ogun tirẹ̀. To overcome his battle. Mélòó mélòó wa lógun tó wá gbà tó jà tó ṣẹ́ fún wa. How many the battle that we can count that he has fight for us. Ó náà tó bá gba ogun tó bá ṣẹ́ ogun tó jà fún wa. When he take up the battle and fight and overcome. Orí ìṣẹ́gun dájú nìyẹn. That is means that the song of victory sure. ó tó lu aniki sọ fún ọ lóṣù nìyẹn. what God said I should tell you this month. so o ti ṣetán láti gbàdúrà báyìí. are you ready to pray now. àwọn mélòó ni ó kọrin ìṣẹ́gun lọ́sùn how many people will sing the song of victory. àwọn mélòó ni ó kọrin ìṣẹ́gun lọ́dún oṣù kẹrin tá a wáyé. how many people will sing the song of victory in the month of April that we are. wàá kọrin ìṣẹ́gun nínú ọdún yìí. you will sing the song of victory this year. gbẹ̀wọ́ rẹ sókè. lift up your hand. tó bá lè kọ́kọ́ wá orin kan tiẹ̀ máa kọ gan. if you can quickly look for a song. bí mo ti ń sọ̀rọ̀ yẹn ká tó wọnú as I'm talking before we go into prayer. if you can look for a song to sing to God. Inú mi ìbá tilẹ̀ dùn. I will be pleased with it. Inú mi ìbá tilẹ̀ dùn. I will be happy with it. Inú mi ìbá tilẹ̀ dùn gan. I will be happy with it. Tó bá lè wá orin kan láti kọ. If you can look for a song to sing. Kọ orin kan sí ọba àwọn ọba. Sing a song to the king of kings. Thank you father. Thank you lord. Olúwa ẹ ṣé o. Thank you lord. Jésù Olúwa wa. Amen. Mo mọ rírì rẹ o. Mo mọ rírì rẹ o. mo mọ rírì rẹ mo mọ rírì rẹ o mo mọ rírì rẹ o apá ńlá tó wí lórúkọ Olúwa. I in the name of the Lord. Yóò gba ogun ayé rẹ jà lóṣù yìí o. He will take over your battle this month and fight for you. Bẹ́ẹ̀ dẹ̀ la rí lórúkọ Jésù. And so shall it be in Jesus' name. Gbé orúkọ Jésù níbi tó wà. Call the name of Jesus where you are. Sọ pé Olúwo ṣé o. Say thank you Lord. Nítorí pé ò jẹ́ kí ogun ayé borí mi. Because you know I like battle to overcome oh, me. ó jẹ́ kí ogun oṣù kẹta borí mi. you don't allow the battle of month of March oh, to overcome me. ó jẹ́ kí oṣù ogun oṣù tó kọjá borí mi. you don't allow the battle of last month to overcome oh, me. ó jẹ́ kí ogun àjàkálẹ̀ àrùn borí mi. you don't allow the battle of pestilence to overcome me. ó yá àdúrà ní orúkọ Jésù olúwo ṣe o ò jẹ́ kí ogun èṣù borí mi ò jẹ́ kí ogun àìsàn borí mi ò jẹ́ kí ogun àjàkálàrùn borí mi olúwo ṣe o olúwo ṣe o ẹ̀mí mímọ́ ṣe o kristi ò ṣe o jésù olúwa wa ogun oṣù mẹ́ta àkọ́kọ́ nínú ọdún yìí. the battle of the first three months in this year. ò jẹ́ kó borí mi. now light overcome me. olúwo ṣe ó yá àdúrà ní orúkọ jésù ẹ̀mí mímọ́ ẹ ṣé o ò jẹ́ kí oṣù mẹ́ta àkọ́kọ́ kó gbé mi mì ò jẹ́ kó gba ọmọ lọ́wọ́ mi ò jẹ́ kó gba aya lọ́wọ́ mi ò jẹ́ kó gba ọkọ lọ́wọ́ mi olúwa ẹ ṣé o bàbá ẹ ṣé o jésù ẹ ṣé o ògo ni fún orúkọ yín jésù kristi olúwa wa pé orúkọ jésù níbi tó wà sọ pé ọlọ́run oṣù kẹrin o darapọ̀ mọ́ mi bá mi rìnrìn àjò oṣù yìí ọlọ́run oṣù kẹrin darapọ̀ mọ́ mi bá mi rìnrìn àjò oṣù yìí bá mi rìnrìn àjò oṣù yìí darapọ̀ mọ́ mi bá mi rìnrìn àjò yìí bá mi rìnrìn àjò yìí àdúrà ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí wàá pe orúkọ jésù lẹ́ẹ̀kan of Jesus. Níbi tó wà. Wherever you are. Wàá ní ọlọ́run àjà. You will say call. Ọlọ́run olúṣẹ́gun. Call the victory. Ọlọ́run àjàṣẹ́gun. The God has overcome. Fún mi ní orin yìí lórí ogun mi. Give me song of battle over my battle. Fún mi ní orin yìí lórí ogun mi. Give me the song of praise over my battle. Fún mi ní orin yìí lórí ogun mi. Give me the song of praise over my battle. Èmi náà fẹ́ kọrin yìí. I too want to sing the song of praise. Fún mi ní orin yìí lórí ogun mi. Give me the song of praise over my battle. Màmá yẹn gbàdúrà yẹn dáadáa. Mommy pray very well. wàá pe orúkọ Jésù yẹn dáadáa. call the name of Jesus. Olúwa fún mi ní orí ìyẹn. give me the song of praise. ní orí ogun mi. over my party. lórí ogun tí ń jà mí. over my party. lórí ogun tí ń jà ayé mi. over my the battle of my life. lórí ogun tí ń jà ilé mi. over the battle of my life. Olúwa fún mi ní orí ìyẹn. give me the song of praise. Olúwa fún mi ní orí ìyẹn. give me the song of praise. Olúwa fún mi ní orí ìyẹn. give me the song of praise. wàá pe orúkọ Jésù dáadáa. you call Jesus. wàá ní Olúwa nínú oṣù kẹrin yìí. in this fourth month. jákèmí náà kọrin yìí. let me sing the song of praise. Olúwa jákèmí kọrin yìí. let me sing olúwa jẹ́ kí n kọ orin yìí lórí tí mò ń là kọjá jẹ́ kí n kọ orin yìí jẹ́ kí n kọ orin yìí olúwa jẹ́ kí n kọ orin yìí wà á pe orúkọ jésù dáadáa wà á pariwo lóhùn òkè wà á ní olúwa. Fún wa ní orin ìyìn kan lórí ogun àjàkálẹ̀ àrùn yìí. Give us the song of praises over this virus. Fún mi ní orin ìyìn. Give me the song of praise. Orin ìṣẹ́gun. Ní orí ogun tí à ń jà yìí. Over this battle. Lórí ogun àjàkálẹ̀ àrùn yìí. Over the battle of pestilence. Èyí tó ń ja gbogbo orílẹ̀-èdè. That is going through the nation. Olúwa fún wa ní orin ìṣẹ́gun. Olúwa fún wa ní orin ìṣẹ́gun. Olúwa fún wa ní orin ìṣẹ́gun. Lórí àjàkálẹ̀ àrùn. Over the pestilence. Olúwa fún wa lórí ìṣẹ́gun. Lord give us the song of victory. Olúwa fún wa lórí ìṣẹ́gun. Give us ó lọ fún wa ní orí ìṣẹ́gun ó lọ fún wa ní orí ìṣẹ́gun wà á pọ orúkọ jésù dáadáa gbọ́ mi dáadáa mo gbàgbọ́ pé òye àdúrà tí mò ń pè ọ o. I believe you understand this prayer that I'm praying. bẹ́ẹ̀ bá kọrin yìí. if one did not sing the song of praise. kò lè kọrin ìṣẹ́gun. you cannot sing the song of victory. orin yìí ni mo mú orin ìṣẹ́gun wá. the song of praise that brings song of victory. mo fi ní pé kó o máa sọ pé orin ìyìn orin ìṣẹ́gun. that is why I said the song of praise and song of victory. wàá máa ní orin ìyìn orin ìṣẹ́gun. you be saying song of praise song of victory. orin ìyìn orin ìṣẹ́gun. song of praise song of victory. wàá pọ orúkọ Jésù dáadáa. call the name of Jesus. wàá ní Ọlọ́run. you will say call. ẹlẹ́dàá mi o. my creator. Ọlọ́run ẹlẹ́dàá mi o. Oh Lord God my creator. ó ti pẹ́ tí mo ti ń lagun yìí kọjá. it has been long that I have been passing through this journey. ó ti pẹ́ tí mo ti ń jagun yìí. it has been long that I have been fighting this battle. wàá wá dárúkọ ogun yẹn gan. you now mention the battle. ogun àyàgàn yìí ni ni. this battle of barrenness. ogun àìníyí ni. the battle of lack. ogun àìsàn yìí ni. the battle of sickness sickness. fún mi ní orin ìṣẹ́gun lórí rẹ̀. give me the song of victory of life. fún mi ní orin ìṣẹ́gun lórí rẹ̀. give me the song of victory of life. fún mi lórí ogun tí mò ń jà lọ́jọ́ pípẹ́ yìí. fún mi give me the song of victory of life the long term battle. fún mi ní orin ìṣẹ́gun lórí ogun yìí. give me the song of victory of battle. olúwa fún mi ní orin ìṣẹ́gun yìí. give me the song of victory of life. jésù olúwa wa. amen. wàá tún porúkọ jésù dáadáa. call the name of jesus. èyí ni kókó àdúrà mìíràn. this is another prayer point. wàá pariwo lóhùn òkè. you will shout aloud. wàá kígbe. you will crown. lórí gbogbo ogun tó dúró tì mí. over the battle that stood with me. lórí gbogbo ogun tó yí mi ká. over the battle that surrounds me. lórí gbogbo ogun tó ń bẹ ní iwájú mi. all the battle before me. olúwa fún mi lórí ìṣẹ́gun lórí wọn. Lord give me the song of victory over them. olúwa fún mi lórí ìṣẹ́gun lórí wọn. give me the song of victory over them. olúwa fún mi lórí ìṣẹ́gun lórí wọn. Lord give me the song of victory over them. fún mi ní orin ìṣẹ́gun. give me the of victory. oṣù kẹrin yìí. in this fourth month. olúwa fún mi ní orin ìṣẹ́gun. the song of victory. wàá pọ orúkọ Jésù dáadáa. you call the name of Jesus. èyí ni kókó àdúrà mìíràn. this is another prayer point. wàá ní olúwa fún mi ní orin ìṣẹ́gun. Lord give me the song of victory. lórí alágbára tó ń yọ mí lẹ́nu. over the mighty one that is tormenting me. lórí alágbára tó ń yọ ayé mi lẹ́nu. over the mighty one that is tormenting my life. lórí alágbára tó ń jẹ ayé mi lógun. over the mighty one that is waging my life with war. bá fún Dáfídì ní orin ìṣẹ́gun. if you can give David the song of victory. lórí Gòláyàtì. over Goliath. fún èmi náà ní orin ìṣẹ́gun even to the song of victory. lórí gbogbo the mighty one that they are battling with my life. Olúwa fún mi ní orin ìṣẹ́gun. Lord give me the song of victory. Olúwa fún mi ní orin ìṣẹ́gun. Lord give me the song of victory. wàá pe orúkọ Jésù dáadáa. you call the name of Jesus. má gbàgbé pé oṣù kẹrin yìí. don't forget that this month of February. oṣù àjíǹde ni. is a month of resurrection. wàá ní bí Jésù bá lè kọrin ìṣẹ́gun lórí ikú. you say if Jesus of victory over death. tó bá lè kọrin ìṣẹ́gun lórí ìsàkú. if you can sing the song of victory over grave. olúwa fún mi náà lórí ìṣẹ́gun. Lord give me to the song of victory. lórí àìsàn tó ń ṣe mí. over the sickness. lórí ikú tó ń yọ mí lẹ́nu. over the death that is threatening. lórí ẹ̀mí ikú tó ń yọ ayé mi lẹ́nu. over the spirit of death threatening my life. olúwa fún mi ní orin ìṣẹ́gun. Lord give me the song of victory. tí Jésù bá lè kọrin ìṣẹ́gun. if Jesus can sing the song of victory. nírú àkókò bí irú eléyìí. by this time. tó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú. and he took over the key from death. tó di gbogbo ìsàkú pátápátá. and he blocked all the grave. tó jíǹde lọ́jọ́ kẹta tó kọrin ìṣẹ́gun. and resurrected the third day and sing the song of victory. olùkọ́ mi náà ní orin ìṣẹ́gun kọ. Lord give me to the song of victory. fún mi ní orin ìṣẹ́gun kọ. give me the song of victory to sing. fún mi ní orin ìṣẹ́gun kọ. give me the song of victory to sing. fún mi ní orin ìṣẹ́gun kọ. give me the song of victory to sing. wàá pọ orúkọ Jésù mi tó wà. call the name of Jesus where you are. mi ò la àkókò mi ti tó. it is my time is up already up. àkókò mi ti tó. my time is already up. jẹ́ pé àdúrà kẹta bí méjì fún ọ. let me call one or two more prayer points for you. wà á ní nínú oṣù kẹrin yìí. you say in this fourth month. Ọlọ́run ayérayé o. everlasting worship God. bí gbogbo èèyàn kọrin ìṣẹ́gun. if no one sing the song of victory. jẹ́kẹ́ mi ó kọrin ìṣẹ́gun. let me sing the song of victory. bí gbogbo ayé bá láwọn ò kọrin ìṣẹ́gun. if the whole world refuse to sing the song of victory. jẹ́kẹ́ mi ó kọrin ìṣẹ́gun. let me sing the song of victory. nínú ilé mi jẹ́ ń kọrin ìṣẹ́gun. in my house let me sing the song of victory. Olúwa kí n kọrin ìṣẹ́gun. let me sing the song of victory. Olúwa kí n kọrin ìṣẹ́gun. let me sing orúkọ jésù dáadáa. the name of jesus very well. wà ní olúwa. you will say oh lord. mú mi la ìjì kọjá. let me get through this storm. kí n lè kọrin ìṣẹ́gun lórí rẹ̀. me to sing the song of victory over it. gbogbo ayé ò mọ ibi tó fẹ́ yọrí sí. the whole world did not know where this thing is going to end. àwọn tó ń jẹ ọmọ láwọn nìkan ló mọ ibi tó fẹ́ yọrí sí. it is only the children of God that know how it will end. wà á porúkọ jésù dáadáa. you will not call the name of jesus màlá proskele ń dàgbà wá pariwo. you will cry. olúwa. oh lord. jẹ́ kí n la oṣù yìí kọjá kí n la ọdún yìí jà. let me get through this year. gbogbo ipá àti agbára. every part of mine. tó ń jà sọ́tún tó ń jà sósì. that is fighting all over. mẹ́jà kó jáde ilé mi. don't let it come to my house. ọlọ́run aláàbò. God of the protector. ṣe ààbò lórí mi. protector protect lára àwọn tí ó kọrin ìṣẹ́gun. among those that will sing the song of victory. nígbà tí ogun yìí bá tán. when the storm will be over. olúwa kà mí mọ́ wọn. Lord count me worthy among them. olúwa kà mí mọ́ wọn. count me worthy among them. olúwa kà mí mọ́ wọn. count me worthy among them. bí wàá ṣe máa gbà àwọn àdúrà yẹn nìyẹn mi ò ní orí ọ̀fẹ́ àti pé àdúrà fún ọjọ́ báyìí lọ. I don't have grace to come pray more than this. a ó máa pàdé ní àṣálẹ́. we will be meeting in the evening. nínú programu bẹ̀mí wò tí o sùn. in the program of visit me all of these. month. olúwa yóò nu omijé gbogbo nà. the lord will wipe away all tears. ó ní àkórí tí o sùn yìí. that is the topic for the month. ìsọjí orí afẹ́fẹ́ máa wà. there will be the online revival. ẹ pàdé wa lórí lórí facebook. join us on facebook. prophet segun adeniran lè fi máa pàdé wa. you connect us with prophet segun adeniran. tàbí ní orí youtube. or on youtube. prophet segun Ṣẹ́gun wọn lè fi máa ṣàwárí wa níbẹ̀. also you search us with prophet Ṣẹ́gun Adéníran. ní orí YouTube. on YouTube. tàbí ní orí Facebook. on Facebook. lórúkọ Jésù yóò dẹ̀ dára fún bó ti ṣe bẹ́ẹ̀. in Jesus name shall we well with you. a ó láyè láti gba àwọn àdúrà tó lágbára. we have time to pray some powerful prayer. Olúwa yóò dẹ̀ nu omijé gbogbo nù. and the Lord will wipe away all tears. gẹ́gẹ́ bó ti sọ gẹ́gẹ́ bí àkòrí tó sùn yìí. as he has said and as according to the topic of this month. fún ti bẹ̀mí wò tí ó sùn yìí. for visit me all love for this month. wàá nu omijé rẹ nù. he will wipe away your tears. màá ní ọ̀rọ̀ ọ̀fẹ́ láti gbé àdúrà fún ọ dáadáa. I will have grace and opportunity to call prayer for you ọjọ́ mẹ́ta ni ìpàdé yóò fi wáyé. this prayer is going to hold for three days. láti aago márùn-ún ìrọ̀lẹ́. from five pm. yóò dẹ̀ dára fún ọ bó ti ń darapọ̀ mọ́ wọn. and it shall be well with you as you are joining us. ní orí afẹ́fẹ́ bẹ́ẹ̀. online. mo fẹ́ kó darapọ̀ mọ́ mi kọrin yìí. I want you to join me to sing this song. àwọn tó gbàgbọ́ pé àwọn kọrin ìṣẹ́gun ni o. those that believe that they will sing the song for victory. a ó jọ kọrin kí n tó gbàdúrà fún ọ. we will sing this song together before I pray for you. sọ pé ìjà lọ nínú oṣù yìí. as we are going this month. olúwa yóò máa bá ọ lọ. the lord will call with you. olúwa yóò fọ ní orin ìṣẹ́gun kan. the lord will give you the song of victory to sing. tá a agbára. if there is any power of mine. ikú tàbí àìsàn. let us sickness. àjàkálẹ̀ àrùn tó ń dúró dé ọ nínú oṣù. the of pestilence waiting for you in this month. èmi fi iná ṣáájú rẹ lóṣù yìí. I go with you I go with you with fire this month. mo rán iná ṣáájú rẹ. I send fire ahead of me. mo rán iná ṣáájú mi. I send fire ahead of me. lórúkọ Jésù kó palẹ̀ wọn mọ́. in Jesus name he clear them off. bí gbogbo ayé bá ń pariwo ìnira. if the whole world is crying for pain. orin tiẹ̀ ó yàtọ̀. your song will be different. bí àwọn kan bá ń sun tó bá ń kọrin ẹkún. if some are singing the song of weeping. bí àwọn kan bá ń kọrin ọ̀fọ̀. if some are singing the song of winning. Orin ìṣẹ́gun ni wàá kọ lóṣù yìí. You will sing the song of victory. Orin ìṣẹ́gun la máa kọ lóṣù yìí. We will sing the song of victory. O ní bá wọn kọrin ẹkún. You will not sing the song of weeping. O ní bá wọn kọrin ọ̀fọ̀. You will not sing the song of mourning. Lórúkọ Jésù ò ní bá wọn kọrin ikú. In Jesus name you will not sing the song of death. Èmi àti ẹ̀ ò ní bá wọn kọrin rẹ̀. I and you will not sing the song of mourning. Mo ní orin ìṣẹ́gun ni ó jẹ́ tiwa. Song of victory will be our own portion. Bí ó ti fi àánú mú wa wọnú oṣù yìí. As he has ushered us with message to this month. Yóò fi àánú mú wa jáde. He will ìgbà tá a bá máa jáde kúrò nínú oṣù yìí ìgbà tá a bá máa jáde kúrò nínú ọdún yìí orin ìṣẹ́gun là ó kọ ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù Jésù Kristi Olúwa wa ṣé àmì ní ìgbà méje tó nítumọ̀. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. lórúkọ Jésù. Káríwá hallelujah ńlá kan. Shout a powerful hallelujah. Hallelujah.